hi everyone this is bali kids i just want to wish you guys happy eid mubarak celebration two rams down already ẹgbẹ́ mi ẹ̀rọ àjà kéèlì kitchen nígbà ẹ pàtàkì wẹ̀ sí wọ̀ gbóró lọ lónìí ọdún tán sọdún ẹ ìjẹun ló ti ṣẹlẹ̀ ní gbogbo ìlú ẹ wọ́n ti wà kó ń bàtà lọ àwọn lẹ́sẹ̀ òsì wọ́n ti kẹsẹ̀ bọ́ mo ti mọ̀ náà ṣùgbọ́n bàtà wọn ní ta ní ọ̀jẹ̀ kó bàtà irọ́ ni o irọ́ ni irọ́ ni àti yín wò níbo irọ́ nípa o ẹ má dá lóhùn ẹ má jẹ́ òmù yín ṣeré o ń ṣeré ní gbogbo ọ̀rọ̀ bàdìkìsì irọ́ nípa adìyẹ lásán wọn pa. ha níparí àwẹ̀ ọ̀bẹ̀rù ọlọ́run ẹ̀wẹ̀ mọ̀dá lóhùn bí ṣe mọ̀ ṣe nù kò sí ẹ̀ka tó ṣẹlẹ̀ lẹ́yìn ìpínlẹ̀ o ọmọ yìí ṣe you guys just don't mind that o. kí ni wí gan. àwọn oníparọ́ fún gan ẹ má jẹ́ wọn tàn yín bó ṣe mọ̀ ṣe nù bó ṣe mọ̀ ṣe two rounds down call two rounds up ni ọ̀rí social media fake life.